ṣe fún un bí wàá ṣe àwọn fi àtúntọ̀ wọn ń fi àjẹbìnrin nù kó náà máa kọ́ bẹ̀rù ìyá ọlọ́run bá lórí ara ẹ̀. nígbà tó ti pé kò sáìsí dé kò sí ọjà gan náà mọ́ wọ́n sì gbìyànjú àṣe dáadáa tí wọ́n ṣe àtúnṣe àtúnṣe tí ò wá kùnà irú ọkùnrin ẹ̀kọ́ yọ̀ǹda rẹ̀ ni kò yọ̀ǹda ẹ̀ àbò sísun tó ń kọ̀ntínú ìyá tó ń kọ̀ntínú fóbìnrin kọjá o obìnrin tó ń pé ó dáa kó kó fún ní kẹ́kọ̀ọ́lẹ́ kò tún á fún ní àkọ́dá ọkùnrin náà kọ́ náà bẹ̀rẹ̀ ọlọ́run ọba torí pé ń tọrọ ọ̀dún ọlọ́run ọba fún rẹ̀ ni ọkùnrin mi tiẹ̀ wọ́n ti tún á lè ṣèyàwó mi ó ti tún á lè yẹ níyàwó mi tiẹ̀ ó sì fọdùn ní ọ̀dẹ̀ bẹ́ẹ̀ kò dáa kò dáa kò dáa